الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقدة من لساني يفقه قولي ستر الله علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا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 نادر من نمر ونجا وفي زمرية كاكا وفي الأرض كتحم متجاورات وجنات من أعناب وزرع ونخيل سنوان وغير سنوان يسقى بماء واحد ونفضل بعضها على باد لكل zomri ya ejuwe ụkata n'imicheta enwu inire ya keshi ememe bụrụ enwere ndị enyi nne yi dịkwa na nwuni ikukochi anachi ọrọmebe chi ọrọmebe bụ na edọbọ dìbẹ́ nǹkan mẹ́sí yẹ́ òní iná jín kẹrì inú àbísánáàchí òbíkòkò tó anáàtó fúláwà òkòkò àwòdòdó òyọ ni o mẹ́rẹ̀ òdòdó òdòdó náà chi inú chọ́ àwọ̀ ẹ̀rọ ìràwọ̀ ọ̀sẹ̀ ìtìrì ilé tí ó lọ ẹ̀ àjò àbẹ́sánà amányẹ́tọ̀tọ̀ dáàyí kò dó dáàyí na lọ́ọ̀rọ̀ tẹ̀ inú mẹ́tí ó lọ ẹ̀ àtẹ̀ lẹ́rùn mọ̀dù àbọ́chí na ọ nọ nyere ya ọ̀rẹ́ èyí náà ni tó lónìí sí yẹ́mù ẹ̀wọ̀n kẹrì ẹ̀bí ọdún kẹ́lẹ̀ ọ̀nàkí sọ̀ọ̀chí tẹ̀rẹ̀hútọ̀ ọdún ànàkí sọ̀ọ̀chí òdòdó na ya àwọn ẹ̀họ́ awa ewure eba udodo n'onyere ya oyi netuhu ruchi ruchiri sa fara ne kaka ira wan afa ne mere ọ pari awa awa ewuhu ten hours ehe ise uchiri to an ododo mama wa ọkọ hehu ọmọcha omi onyere awa do na ọ ne irúchiri ètò ọ̀rọ̀ ọ̀rọ̀chi àmáyè isúchiri àwòrè ìkùkọ́tọ́ n'ọba àpẹẹrẹ ọ̀rọ̀ ní kùkọ́tì ọ̀rọ̀ ní ẹ̀kúkọ́ sọ́wọ́ ọ̀dẹ̀kẹ́ òdòdó ni ọmọọmọ nyere ọmọ ẹsẹ nne ịnị ahụ ịnị tụhụrụ n'ahụ ewere ba ịnị osi na-eto ha eto ha ba ahụ ya nwoke n'ọdụ ọmọ mi ọdụ ya kaghị ọdụ chide amaghị ọrịa anyị saa ọmọfà ọwọ́ bàjẹ̀ ẹni kẹrin ló ń ti rẹ̀ tó ọrọ̀ wà mí ọnyẹ tuntun pápá náà tẹ̀ nkene kiri ètò nkẹ́ni kọrọ hó àmúkọrọ̀ ọ̀tẹ̀ ní ẹ̀nà mo ní ọ̀mẹ̀mẹ̀ slọ́tì tó mo rí yìí ẹ̀sẹ̀ mi náà mi o nwere imi cheta enwu ihe ụka by accident sinye otu mi by accident n'ibia ihe eroka bọ ọgbọ ime ke ọgbọ ya kene bọ ọgbọ dị ewu kene ọgbọ ya mbụ eyebe lọ́tí ọ̀tọ́ orí àyí sẹ́ ìrùwẹ̀ anamàna ní ìmà bẹ́sẹ̀ ìsúkò

igore igore kene ọhọ kọbara ime ụta ọhọ kọbara ime aparigeki ọhọ kọbara ime abasa nene na arihi ime, ya nene na kakaye tọrọ atụtụ kwana ba ya enyo arukeru nnan duwa kanin sebu ya enyine nwono abikwa mu ani ya je ine wonye na zo eh yeah guys ono ma ni la ono ma ni la so yoro don ye gewe gewe ni na ni de gewe gewe ni de la ni na me ni na ba bo na je ri bi abi no na mori si ye ze ire ni to e na bo ina so pa bẹ́ẹ̀ àbí rẹ̀ sún

sọ́nà àwọn ọ̀kọ̀ yìí rúwọ́ sọ́nà àwọn ọ̀kọ̀ yẹ́ ẹ̀bá ẹ̀pẹ́ ẹ̀ṣọ́ ọmọ náà ẹ̀mà bọ́kọ́ ẹ̀mẹ́ náà rẹ̀ àbísíkú yẹ káà títà kà dọ́lọ́ ọ̀nà mítẹ̀ sọ́tọ̀ àrùn tàbí sọ́là kàá máa náà yẹ èsì fídíà ẹ̀pẹ́ ẹ̀ṣọ́ ọmọ àbá nìyà result kọ́pẹ̀rẹ̀ sọ́ọ̀bù tàbí ní ọ̀tẹ̀ náà ẹ̀pẹ́ ẹ̀ṣọ́ ọmọ yẹ́ yà àtẹ̀kú ìrẹ̀kú ìdí èrò ẹ̀pẹ́ ẹ̀ṣọ́

nana waka ya bɛyi ni nan di ero ni nan di ase yɛ omori mi kyɛkyɛn ante sɛ lɔɔre de kaa oyi omori yi na ɔba yɛ kaa nyɛ omori yi yɛrɛ yɛ ɔnyi no na omori yi mɛto yɛ ho it's not all kɔdɔ yɛ kaa yɛ e. ɔna onye omori ana wɔkɔ na ɔyɛ ana wɔkɔ na ɔyɛ kɛ natural ɔnyi omori ẹ̀rẹ̀ sọ́nà àjẹrẹ kọ́rù múrí ọ̀rọ̀ kàkà àfìláhì ṣakún fàfẹ́ samarati wọ́n láàrùn wọ́n yóò jẹ́rẹ̀ kẹ́rì rẹ̀ omori omori ẹ̀rọ sọ́nà sama himba dókùnẹ̀tì ètù himba ẹ̀yà jẹ́rẹ̀ kẹ́rì rẹ̀ dọ́ọ̀lọ́ rẹ̀ kọ́ ní omori yìí zèrè onomori kàtírò rẹ̀ wọ́n lómori ọ̀nà mọ́ta ìní الحديث القدسي أوكي إني خلقت عبادي هنفاء هنفاء كلهم ثم جاءتهم الشياطين فاجتالتهم عن دينهم أمريكا أنا أتنا بريان هنفاء كشاك ديون أمريكا من يرى جنة جنة كإذا إذا أيوم أمريكا من يرى كلهم أبدا لبتي أمريكا أنا متنا ọ̀bẹ̀rẹ̀ mọ̀ fún mọ̀jẹ́ àti mùsàyàtì àìdẹ́tù dẹ́rẹ̀ ètù sàyàtì ètù nìní dẹ́rẹ̀ ni fàjìtà lẹ́tùrùm àndìmí dẹ́rẹ̀ sàlà nìní dẹ́rẹ̀ kórí omori yìí húró záhìkó omori yìí ọ̀sọ́nàbí alfitr ọ̀sọ́nàbí omori mẹ́mẹ́ tó náà káyà yọnu húrẹ́ tẹ́tẹ́ òmọ́mọ́ wọ́n rẹ̀ ní ètù káyẹ ẹ̀yẹ kòrẹ́ náà ẹ̀yẹ ọtí rẹ̀ yóò yìí anaasịzụka natural ọ dị tinewa ka ya yọ omori ka ya ka anyị omori yi n'ọrụ ewe ni enumem tafsir quran dịka ọsọ nọ naanị bi oge onu omori ndị ọhụụ bi Jeni dị adama ime yi ni alamu dara ime yi ni eheri ewiri ijọ ni yi ni eheri ewiri dɔbɔ yi so kata ne bɛsɛ ba ni yie tɛ ne yɛ wuli wo ne kari ne le ɔkɔɛ sɔ ne bi adama ni tɛ i ne wuli dɛ mari yi mi na sɔn yɛ wɔn fi mari yi mi yɛ yi bɔ ɔwɔ nyara ɔwɔ ɛra ɔwɔ ɛta no mɛ na ɛta hinɔ ɔyɔ sɛ nyara bi ɔyɔ onye na ọrụ pita ka anụ ma eme onye na ebe ahụ mmadụ nke aka ma na ka wee ya ntụ a mara tụ na ọ na ka anyị ka anyị ìdí inú ni ewìrì ewìrì lọ́rọ̀ tó kátà ní bàní ìyẹtẹ́ ọ̀nà òdí ọjọ́ hàn ọ̀nà báyìí iye ọgbọ́n náà ọdí ìzẹ́ ní kàkiri wọ́n ibi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين

àbá ìfìtì ní ọ̀nà ti kẹ́bìrì jẹ̀ǹdùkú ọ̀nà ní jẹ̀ǹdùkú iná adé tàbí aṣọ tí ẹ̀rẹ́ dáyà rìgìrì ìyọ́nà ọ̀dẹ́ ẹ̀ka gẹ́gẹ́gẹ́dẹ́ èwọ́ borí àbọ̀rọ̀ kẹmọ́wọ́sọ ìkẹjẹ́ àbá ìfìtì ẹ̀yìn àmàbẹ̀tẹ̀ iye gbọ́nà ọ̀nà mú níjọ mú nìbàlẹ̀ díìzẹ̀ ẹ̀ka أيضا بهيك أيها أيها لنا أن تقول يوم القيامة إن كنا عن هذا غافلين كبر تكيد أن يكون اسمك كاي وين ويك وضعني وما شاء الله أنا كنني أو تقولوا إنما أشرك آباؤنا من قبل

oríkẹ́ni nínú ni ìrìnyìrìnyìn náà mọ́rí ìmẹ̀ sáàmà etes ọ̀rì òwẹ́ ọchí àtàbà ẹni ọ̀rírí mìíràn dọ́ọ̀lù kẹ́ni ìṣọ̀ dọ́ọ̀sí ka aláfọ́nà ọ̀yẹ ẹ̀wọ́ pín oyiye ɔnere nye wuyɛ ɛpere so ayi ɔyɛ imeme pere so ɔyɛ ne ɔmo kɔrɔ tu ɔyɛ no kata ne tu mo yi nìyɛ o bɔ ɔmo yi ɔno wɔpɛ káyì ká yéèrè ó ɔnene na sáàmà ètè èsù ó di rẹ̀ yìnyín nínú ɔmo yi mɛ di ase islam ina preso e preso wala na ina poro anyi beti na okuko nyawona ono no suruka izi ya aka ya arata na za ina ese preso wala so lora okumi lotun to mori ni ya bo hala ti tuwo mori ni ayo mta ye ye da preso wala si ibu o to mori ka kanin si sama ni ni kẹni ṣe rankumi nini kẹni ṣe pẹ́ ònú wọ́ta kẹni ṣe tẹ́ẹ̀sù kẹni ṣe rẹ̀ ìrẹ̀ ní ọ̀nà ọmọ yìí mẹ́ lọ́wọ́ sí ọ̀nà orí mi kẹtẹ̀ ọ̀ ẹ̀ bàbá ọ̀nà yẹ́mà sọ nínú nínú rẹ̀ yìí ọní alimam kẹfà yìí sàdọ́lù àmẹ́ríkà

náà wọ́n kàkà yẹ ẹ̀yí ni ìgbẹ̀ náà wọ̀kà sílẹ̀ bí eré bí ara lọ́kì wọ́n mú rí ìhìzọ̀ wọ́n mọ́ta àbáwúta hátà yùdọ́dọ̀ wọ́n mọ́ta àbáwúta hátà takúnà àtàrù hìyànlẹ́tù tó wọ́ṣìlì ilé nǹkan ẹ̀rùmọ̀ náà wọ́n mú sí nọ́ọ̀sì dúkọ̀ ọ̀sẹ̀ ní ìrọ̀rẹ̀ yá náà ní ṣúkà yẹ ó nà náà wọ ẹni hẹtẹ ká á àyẹ̀ wọ́n mú rí ìlẹ́yìn أمري أمية عين لا تراك لا تراك عليها رقيبا أو إغوريانو أودغو إغوريانو أودغو إغوريانو أنا أنا كاي أمري أوي رون إغوريانو أنا أمري كي روني إغوريانو أودغو يوغو وخسرت صفقة عبد لم يجعل له من حبك نصيبا أظن إيه شامه anasirikare enyo ishe wo mori anaya rozono ba kaka ozo ozo na han oro manyo gori ino ndo ishe mori ilahi to wo mori han amarta bir rujudi ila al athar farjini ilayha bi qiswat al anwar wa hidayat al istibsar e wa amma ya bare makane isu nono me ona rihinye ya rihinye yi ene wo mori ime ewa mmoja ka ya zare mani nan di ya o yau farjini ilaiha bi kiswatil anwari wa hidayatil istibsar umetuma ma habaji kama kani isi sama ma kani isi tis ma kani ishoi ma kani isuwe ma kani ishataba ma kani isheni ma bi kani ishoti bima siyaka ah ewa mori ni chesa hanki wama ani mabashan ani

mutumin masu kare isa na na kamata yau ce tayin wani wamuri ce tayin wasu tuwaya wasu jaru cirin duwashin zoya duwasi metori yi obiye wa mutumin masu kare isa na na ọba saba ọba sama ọba ase ikise nemi kokun a shaitora oriki ye wo mori ma ye wo mori e ba ka kokun ni sene na ade ki wo mori e ba wonu kata to fa bi san san ila ibn ata akaye e wo mori ha hada dhulli bayna hada dhulli zahirun bayna yadayka ayi ba betani yo ma ya ọrị dị arịrị ịrọ ọlọta ama mama ni huru ife ka ye ta ni sebe yọ ọrị dị ewe omori hina wahada hali la ya fa alaika iri na ya ewe omori ọka iwa ima na na ya min ka atlubul usula ilaika ewe omori ewe ma kwa ka wa ya lọtọ tó bàbá nípa yóò yìí mẹ́rin náà wọ́n nani mayau wabika astadillu alayka erere o mirase yau no mirase tanubo hike o na bibo mo disino abubakar ha ah, hoje ka bima arafta rabb o me yo muri ya o ka arafta rabbi bi rabbi walaula rabbi ma arafta rabbi o muri ya mi si yo muri ya mi ere o muri ya me yo me ya mi yo muri ya fadili ibn ata da kanika فهدني بنورك إليك ومريه شوزه مي بان وضعه للي توي مريه نبو شتوي يعني شوزه مي بان وضعه مني أظلمنا وارهبني بصدق الأبودية وأقمني بصدق الأبودية بين يديك دو مريه نبو ما توم أنه من زجاري دو هكاو نما يكتو سورة إيه إذا إذا ما سي هكاو مريه نبو ما يبايني إلهي ومريه أغنيني بتدبيرك أن تدبيرك ètò ní wàá mẹ́rin ni náwó ọ̀háninẹ́ àti ìkìtẹ́ ẹnu wọ́tẹ́lúrù kọ́ wa ọ̀háninẹ́ wọ̀bí síyárì ká ẹni síyárì ètò wàá yẹn mi náwó ọ̀háninẹ́ àti ìkìtẹ́ ẹnu wọ́tẹ́lúrù yẹn wọn lúrù kọ́ ọ̀bọ̀ ọ̀háninẹ́ wọ́n ọ̀kìtìní alamara kìdí tẹ̀rọ̀rì ní wọn náwó máa yẹ ẹ sí mi jẹ́ máa yẹ ẹ náà necessity sí ni yẹ necessity àwọn mímí yìí rẹ̀ lọ ìlò anàbẹ̀rẹ̀ rẹ̀ sóyìn bí ká asfansir fansun ilẹ̀ wọn mọ̀rí máa ṣe pàgọ́mbọ́ náwà agọ́mbọ́ ọmọdé ọgbà ìwọ pìtì ni wà aláìka àtàwọ́kẹ́ fọlá tẹ̀kìn ni ẹ̀wọ́n mọ̀rí mi ṣe ẹ̀kọ́ rẹ̀ náwà sóhóró ń bọ́ iṣẹ́ ìṣẹ̀yìn ọ̀sá ọmọdé ọgbà bẹ́ẹ̀ ni àmì wà ìyẹ́ka asánù fọlá tọ̀fà yìí ẹ̀wọ́n mọ̀rí máa fẹsán ẹ̀ asúmẹ̀mí yìí òfin fàdílíkà àrùgbàbò fọlá tàrí mi

isi al'imam ibn ata iso kadiri gwan do ya kaye abike na ka efere fai onye ọhara titun omori lóòrí yí ẹ̀pẹ̀rẹ̀ sọ omori mẹ́mẹ́ ya omori ti kaye kaye ẹ̀pẹ̀rẹ̀ fai yẹ ṣọ́ ọmọ ọhara titun nọ̀nà fún ẹ̀sùn nọ̀nà omori mẹ́ agùwọ́ ìkùnmi ọ̀nẹ́kùnmi agùwọ́ ìkùnmi ọ̀nẹ́pẹ̀rẹ̀ fai kùnmi ọ̀rọ̀ agùnmi ẹ̀hìn anáyẹ ẹ̀pẹ̀rẹ̀ fai lóòtí lọ́dọ̀ ọkùnrin pàdé ìwòjẹ́ ní ìdáadẹ́mù ìlú ẹ̀rọ kẹfẹ́rẹ́ fún àwọn agun náà náà ọ̀yí kò fi ọ́bẹ̀ múrí ẹ̀nà ọmọ sọ́yà báyìí múrí ẹ̀nà ọmọ báyà báyìí ni rẹ̀mù ilu ero kefere fun wà kò naa naa oyi واختلاف الليل والنهار لا ياتي لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار إن في خلق السماوات والأرض ومريكا هنونا ونسامنا نمي أكون نتسرنا نمي واختلاف الليل والنهار واختلاف الليل والنهار أمري إذا هم ما كل يهدو أهدو ما كل يهدو لراو أكل يهدو دهدو دهدو أكل يهدو دهدو إذا ما هو ما يهدو ومريكا أني ناني لآيات لأولي الألباب أن سيئ أن سيئ ما هنا. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم أنا ما كتاي أما يتما يومري أجا يتما يومري أيا يتما يومري أما هو تدشك هو يتما يومري ويتفكرون في خلق السماوات والأرض به رسول nínú náà mọ̀rí ọ̀nà mọ̀rí ilẹ̀ oṣù sọ́mà ọ̀nà mọ̀rí ilẹ̀ ọ̀rún tẹ̀tẹ̀ ọ̀nà mọ̀rí ilẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ inú náà kọ́ mọ̀rí ìlú bá náà ọ̀nà ìwà náà yá. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بيكسب افكت لكي ربنا ما خلقت هذا باطلا اوامري انا انا بني بني نن ويتو اكن كن ويتو اكن انا كنت واغ وانا ويتو اكن يا كنت اكن يا هكاو يا يكي اوامري ويتشتم فقنا سبحانك قلبي ما اوامري فقنا عذاب النار فقنا بوقنا فقنا عذاب النار قلبي ما اوامري nabɔ ha ihu no yɔra omuriya nabɔ ha ihu no yɔra bi omuriya nabɔ asɔsɔ efi nira ni ni nefi yɛmɛ amin amin hamma amin abe pitch ase yɛ omuriya ɔno ase yɛ ka nye omuriya ase yɛ ka omuriya ɔno bi kunyɛrɛ gini ase yɛ ɔbi ni ka yɛ ukata omuriya ɔno ɛnyɛ ukata sana yɛ akɛbɛ ukata ase yɛ ɔbi ni ka yɛ omuriya ukata wɔn na ba na dada ba ɔbɔ ìjọ orézè yìí ó kásá na mọ́dọ̀ ọ̀rẹ́dọ̀ ọba rẹ̀ ló mú rídà kàkà wà ìríkùn àyàtì ọ̀yọ̀rẹ́kùn àyàtì fàbí ayé àyàtì láàyè tó ń kèrò fàbí ayé àyàtì láàyè wọ́n yìí ríkùn àyàtì màmá wani ma na yi zaye yi ni ne da ya yi wani ne suka yi kuyi da ce ina ya na omori ina abita wata fene na ina akwukwar wata na omori ya bi wani na omori ya zaye yi nan ya wani suka yi kuyi da ce nan ya wani yan kake bo na omori ya mai kisa isa kama ama mai ya wani sama ya wani ete su ya wani asaba ya wani ọgbọn wata ya wani Mo yẹ na bá bá yá yìí kúlẹ̀ ọmọ bọ́ọ̀bọ̀ ní ìlú ìjọba bá kaní lókẹni ìsúnlẹ̀ bányẹbányẹ nínú àmì tọ́lọ́mọ̀rí ma ní ṣẹ́ṣẹ́ bà bẹ́ẹ̀ ní ọ̀tọ̀ sámàwà ayẹ́tọ̀nú ẹ̀kọ́ hún ní tẹ́sù mẹ́mẹ́ bàbá mẹ́rin ẹ̀kí ìṣọ́nù wata sún ma wẹ́kẹ̀ màmá ní káyọ̀ lọ́kẹ̀ yìí yàkẹ́yẹ́ ní lérò dí ìrókẹ̀ yìí ịzụ na taji ihe tinsu sẹdọ ọjẹ sẹsọn ìwòwò sẹsọn ìfúnra kéhe lọmọ nìjọ ẹnyọ ọmọdé yìí yọrọ lọtún tó ọmọdé yìí ọmọdé yìí yọrọ àti sọmọ lọta tọ́yì anáyìn ní sọmọ oníyèrè onye Ọ wúni tí ìṣọ́ lẹ́yìn náà na tó mú rí nìí ọ̀rẹ́ ọ̀gbọ́n na tí ìṣọ́ lẹ́yìn náà ẹkẹ́ ìṣọ́ ni wọ́n náà jẹ ẹkẹ́ ìṣúnyẹ mbàbọ́ náà jẹ ọ̀rìdọ́ ilé ìkẹwọ́ náà jẹ sí náà àwọn yìí lè yìí káà ẹ̀rọ ayẹyẹ ọ̀sẹ̀ mi bẹ́ẹ̀ mọ́ ní kété ìfọ́lẹ̀ yìí náà ó jèsì káwà ọ̀bẹ̀ ọ̀tẹ́ ẹ̀rọ ayẹyẹ akọ̀kọ̀ látíun tó múrí mi dọ́nà yẹ ni ni scientist general akanika yìí ọ̀rọ̀ ní wọ́ta ibi ọ́bì tó náà múrí ìmẹ̀yọ fọ́lẹ̀ ọ̀nà múrí ìmẹ̀yọ ọmọ ìrìnà náà àfùsẹ̀dẹ̀ ọyẹ èrètí èrètí máa ní two hundred per second two hundred miles per second every minute máa kà wọn one second oyèrè ìdíjẹ́ ní two hundred miles in orbit am inú ọdún náà mo ní tí o kọ̀ ọ́ yín náà ọ̀dùn tó mo rí nìyí. ẹ̀nà ma ni yíò abẹ́sẹ̀ ẹ̀nà bá wá kẹ̀yẹ̀ ìzẹ̀yà bẹ́ẹ̀ sẹ́nà ẹ̀yà azẹ́ bẹ́ẹ̀ ma nù sọ́gbọ́nyọ́ bẹ́ẹ̀ ma nù sọ́wọ́rọ̀ náà 200 miles per second ọ̀rẹ́ oníkàáìkàáyẹ̀ ọgbọ́n ìhúdẹ̀ tí ìṣọ́rọ̀ ọmọ ní ìdíkì inú tó náà mọ̀ ní tí ọkọ̀ ayé náà ní ẹzùfẹ́ ni yẹ́ ìrẹ́sọ̀rọ̀ إن الله يمسك السماوات والأرض إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من عاد من بعد إن الله يمسك السماوات والأرض أن تزولا أمره أقنا السماء جانا دون إذا زيتيس جانا أن تزولا دون نور رحانو dẹ́n mẹ́ kò èrè náà. wọ̀lá ń zálata in amsakahu ma min ahad min bá ṣe ináwó kàánà haniman gọfúnrọ. wọ̀lá ń zálata ọ̀nà ọmọrí ọ̀nà ọmọkàtà ń bá jẹ dẹ́wọ̀rẹ́ rẹ̀ yẹtẹ́ dẹ́gàrà sẹ́ni sọ́sà ẹ̀nà kúkú náà ń wọ́n bá a náà ní sábà náà ní tẹ̀sù obìnrin mọ́nà Amerika Amerika na nke uh, na Russia, France, France ta nta bi plane banye na kene ime. Ebe nsama je. Omori ewe kudo boko nyara ho nsama no. Abi plane no ba ha. te. إنه كان حليما غفورا أمريكا نو دفن سورو أني دا جيبي أنا بن سوري دي أمي مكومي دي أكون أمريكا ريكي أنا دا جيبي يا لكن تمري أني أني نانيا أيوة ميمونة ميمونة شاقولة ميمونة شاقولة mgbe onye na ọbịa na omuwazi yenye na ọwa na ọwa abi qur'an wani kuyi rasu ana ka aru na cire anyị aru n'obodo a ka na ọrụ amịra ebe ebe turike himba 47 years ọbara ọbara ihe ọyịrị dọka nkere enyono dị echire ebe eji dịbịa omori ime nyono dọdọ eri chire dịbịa omori ọkọ ya hụrụ abụ wee chiri esi dịbịa omori anyị onye tiri na adị n'ihi n'izu sọsọ n'ihi na na onye ihe rete na-ebe ọrụ mmiri ya ọ na-enọ na na

anyị ugene ọgbọ ama ha kakara dọra kahide ala ama ọmụ ihe nyere m ka enweghị ebe na clay klee sinyo hibri klee ihe ebiri anyị ene na atụgharị ehi ọgbọ ama ha kakara dị nchọ ịma ha mbụ obi tinye na ene na atụgharị ehi mbụ obi tinye ọya mbụ ọ̀kìdọ́nyà ni lọ́sìchaka ndọ̀nyẹ́rẹ́ lọ́chẹ̀rí safọ́ lọ́kàrà lọ́sì ẹ̀mẹ́kọ̀ onùkà chiri ìrọ̀rọ̀ n'ọ́yá ha kàkàrà ó lọ́nìkà chiri ẹwà ní ka nínú ìwé ìyẹ̀tọ́ ọkàkọ̀rọ̀ náà na náà tọ́rẹ̀ ìhìrẹ̀ ọ̀rọ̀ ní ẹ̀mẹ́kù mẹ́rẹ́ àṣẹ tẹ́tẹ́ no jẹ́kà ń dánmọ́ ni ọmọnyà ni tẹ̀rí sáfúnbọ́kọ̀nà káàkiri ilẹ̀ ẹ̀ka àkàlẹ́lú gẹ̀ẹ́nì ìsọ́nà yẹ́mọ̀ ọ̀nà tó dẹ̀rẹ̀ dẹ̀ ọ̀nà orí ìyá ọ̀nà ká sábà lọ́tẹ̀rẹ̀ tọ́ ọkọ̀ ìtọ́ ọ̀nà ni mọ̀ ní tọ́ ọ̀hún onígbẹ̀ẹ́ ìjọ mi wọ́n wọ́n kẹ́kẹ́ lónìí lónìí bẹ́ẹ̀ kí sọ́kẹ̀rẹ̀ tó ní kẹ́yẹ iná láàrín tí kò samáwàtí wà láàrín àtàzúlẹ̀ bẹ́ẹ̀ ọ̀hún náà mọ́ni bẹ́kẹ̀ aláhùnmọ́ mú sí kò samáwàtí wà láàrín àmsíkò iná láàrín tí kò samáwàtí wà láàrín àtàzúlẹ̀ omori kọ́nà mẹ́ ọmọ tó sámọ̀ rí tèzù kẹ́yẹ asẹ́hùn ọ̀dẹ́ bẹ́ẹ̀ bọ́ yíyà ẹ̀lẹ̀ ọ̀bẹ̀rẹ̀ mọ́ni ìjọ isọ́nà kẹrẹ túnú rẹ̀ lọ́kà aláhùnmẹ̀ ìwọ́ mọ̀rí mọ́síkù samáwọ́tò wọ̀lá àbì ẹ̀wà ní sọ́nà jẹ́ lónìí sí èsù jẹun àmsíkù náà bá gara ha ní záàjẹ̀ ẹ̀mẹ̀ sí yẹ́ mẹ́ọ̀ká chaka ndọ́nà lẹ́sà ọ́rì ló tẹ̀rẹ̀ tú yóò mọ̀rí lọ́sùn صلاة تمرين الأصل الواحد للكرم أنا من يهتي كنيرا يا بيت تكي أمري وكي أولم يرى الذين كفروا أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رفقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون أولم يرى الذين كفروا أمريك أننا مكاو كافرين ني إجندكوذن ني أمريك أنك نيري أذن نيري أذن يكنو بزوان أما السماوات والأرض

afala yu'minun lọ́nà ọmọrí mẹ́ẹ̀ka àbẹ́sánà àtọ̀hẹ̀ àbẹ́sánà yára dé kí ní yìí ọ̀nà ọmọrí túnà mọ́rẹ́ dé kéyí òbúyẹ tánì dáàtọ̀wẹ̀ afala yu'minun ọmọrí kẹfẹ́ ẹ̀dọ̀ ọ̀run sẹ́ẹ̀dọ̀ ẹ̀dọ̀ sẹ́ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ọ̀run ini takar dan ne onyara ahi takar nana al'adillatul madiyya ala wujudillah bi asharawi da ka ni kai ije ka ni mutama ani conference ani ogige ana ana ana ga saudi ina te makka don noye ni de to waje ina te ma ka ni makka on wasa ma ni saudi agoki kazi na ọrọ̀ rẹ̀hún maka ọrọ̀ rẹ̀hún madina àmá iná ti saudi an kiri yá zanar capital land kazi yẹ lọ́wọ́ agoki mọ̀tánà ramadan conference ramadan kazi yẹ rẹ̀ yìí jìnà dókò mú yẹ rẹ̀ jìnà ni iná máa yẹ lèmi professor sí oṣù ẹ̀mí máa kàwọ́ elélo kẹlẹ́rà àbárẹ́ ní bẹ́ẹ̀ ibi tí ìdọ́mọ̀ ọ̀rọ̀ àwọn náà ìnáná àárẹ̀ àpọ̀ in the subject to know our person not specialized in them and they have again slot on tom rí ni àṣàrò rí ọkàn rẹ̀ wá jẹ́ in the conference ọ̀nà ilé títẹ̀ I tẹ́bìrì ẹ̀tẹ́ ọkọ̀ mú ní èrè ẹ̀tẹ́ ọ̀nà yẹ̀ mi ọ̀rí ọ̀rẹ́ ẹ̀kọ́ wá jẹ́ àmá ẹ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ fẹ́ hẹ́ndọ̀ bí alìyí jẹ́ alùkùránì alùkùránì lẹ́ni tọmọ́tọpàá lọ́tún tó mọ̀rí nìyí ayọ̀ ní kẹ̀lẹ́lẹ́ hù sọ́nù ní túnmà náà wọn ni ẹni kì sáàmù rétí èsù ọgbọ̀n yára lọ́mọ̀rí bá ha hù lọ́nà wẹ́tẹ́ lọ́mọ̀rí kọ̀yọ́ wẹ́tẹ́ lé sáàmù ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ detuman ìdáṣọ́ tó hẹ detuman anyi professor náà fried kroner professor fried kroner kẹ́ẹ̀kì bí ọ̀rẹ̀ ẹ̀mù kó múrí ọ̀rẹ̀ dáàmà inúrẹ̀ hàn anímìyàn ẹ̀wọ́n mọ́ta níwá ẹ̀ka ọ̀sán ọmọ náà lọ́tún tó múrí nìí amẹ̀káyọ̀ náà ni dọ́kẹ̀ mustahil mustahil ọkẹ́ impossible ọkọ̀ possible all possible Professor Price, say opposite. Ọkọ possible, ọ̀rọ̀ mi, àbẹ́ ìfọ̀ ọ̀rọ̀ bọ̀. Ọ̀rọ̀ ọmọ ya ọ̀rọ̀ Samuel Ritus, ọ̀nyẹ́rọ ọ̀rẹ́ dèbè ni. Dáhà yìí, on top of

ẹ̀nà máa yẹ ọmọkẹ́lẹ̀ ní rọ̀ ìfẹ́ lọ́sùn tó mọ̀ nínú ẹni tọ́lùkẹ́ dẹ́gbẹ́ bá wọ́n yẹ modern equipment ẹni àká advanced one ọ̀rọ̀ ẹni kọ́rọ̀ ẹni àká senior yẹ advanced ẹni àká yẹ ọ̀dàdé ọ̀rì jẹ́ nílẹ̀ ẹ̀rọ yẹ rírí tọ̀bí àtọ̀bí àti nàwọ̀wíyà nuclear nature ọ̀bẹ̀rẹ̀ mi náà rẹ̀ yọ̀nà ẹnu ṣẹ̀ṣẹ̀ bá then bá get to know káyé ti sábà ní kéèsì ìwọ̀n yàrá ọ̀bẹ̀ just one ọ̀yọ́ yàrá ẹ̀rẹ̀ dìbò ó yíyí sí kọ́ ọmọ náà ní sẹ́kẹ̀ ńdọ́nà yìí náà ní ìrẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí bí àtúwá kẹ́kọ̀ọ́ ìwò ní dọ́wà ní ká àhírẹ́ nínú òwẹ́ òwẹ́ ọmọ yìí rẹ̀ fẹ́rẹ̀ ní scientist ní lọ́nà àrùn rírẹ̀ rírẹ̀ ní kẹ́nẹ̀ òsè dream rírẹ̀ ní ọmọ ẹ̀mẹ̀wá nínú dani sere rẹ dàfi mọ̀pọ̀ ẹ̀yìn ilé sẹ́tẹ̀ dani sere rẹ tààrọ sẹ́sẹ́ ní wúni tẹ̀sí dàbí àwùrá dàfi ẹni sẹ́yìn inú kùrì ìlẹ̀yìn ẹni rẹ kẹ̀yìn ẹni rẹ yóò dání rẹ dọ̀ọ̀bà ọba àwùrá ìlẹ̀yìn ìlẹ̀yìn inú mi lérí ìtì yóò kà á nínú hwẹ́. bí ẹgbẹ́ inú hwẹ́ ìrẹ́ká ọ̀rẹ́ ọ̀lẹ́rẹ́ ìdá anáyẹnu hwẹ́ hó ẹ̀dàhó ní sọ́sẹ̀ ìṣàn dẹ́rẹ̀ dàhó ìgbàmì ní ṣe ó ti rẹ̀ resultation don subject to laboratory analysis don ọjọ́ máa rẹ̀ rírí ilẹ̀ tánà ìrẹsọ ìṣàmọ́nà mẹ́rinítì ìṣọ́nà ọ̀rígẹ́tì ìṣàmọ́nà dédé tukẹ́ ìdánà anábẹ̀rẹ̀ tánà húrẹ̀ àti ìdánà ìrẹsọ ìṣọ̀nyọ́nyọ́ra ọdún kó pọ̀lọ̀ ìṣàmọ́nyọ́nyọ́ra ẹ̀yìn component na bɔn piti bɔ nyɔnyara ɛyi le yi e b'a da awɔ yin wɛ dasaba zami ida ni tesu de den tukɔ nyɔnyara a bi component piti ma ka waani ɔnyɔnya ɔnamɛ ko mari yi mɛ yi ida kaa yɛ ko أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رفقا ففتقناهما أمري كتير سهل سما أمر تشتي أمر يرى ما نزل لك أذيان أمر من حواهي ففتقناهما أصلا أهو آه، كاي أسبب أمري هبابا ومن لم يجعل الله له نورا فما له من نور ọ̀nà mú ní oṣù tó wé yìí ẹ̀yàn mẹ́ṣọ́ lè rọ ẹ̀yàn mẹ́ṣọ́ lè rọ láti ń tó mú yìí tí yẹ́ sẹ̀lẹ́tì náà mímọ̀ wẹ̀rí àdíjẹ́bù kùránì tọmọ́tọ̀kọ̀ náà kùránì ẹ̀rẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ọ̀dẹ̀wọ́nà ọmọ mú náà kẹyọ tó mú ní kẹsàn-án ọ̀rẹ́ṣẹ́ gbọ̀nyọ́ nyara ọrùn rẹ̀ rẹ̀ lọ́nà ọmọ orí wàhálà yìí ní màkà ẹ̀kọ́ ní ẹ̀rọ ẹ̀rọ sọmọ gbọ́rọ̀ ìfà ẹ̀bù yí ẹ̀rọ oníyè rẹ̀ dẹ́gbẹ́ mẹ́rin ọkà ẹ̀ àbọ̀ yẹn ní ẹ̀ta ọ̀ọ́fẹ́ nìyí dẹ́ ìkẹ́rẹ́ ní ìsẹ̀sẹ̀ láyé ẹ̀yìn náà kí ni ó yí lè rí ìkẹ́rẹ́ nípa rẹ̀ bá wẹ́ka wẹ́ka ọmọ mi náà kò wá nílé ẹ̀rọ àmàlí ilé ilé ọ̀hún impossible impossible professor floyd ó lè ní sùúrù kò sí kú ọmọ ẹnu tó mú rí káyẹ kàwọ́ mẹ́rin slọ́tù tó mú rí nínú yàbọ̀ yàbọ̀ ọ̀nà rí professor floyd ẹ̀ ọ́bọ̀ floyd cromer ọ́bọ̀ nẹ́tìdíkẹ́ ọ̀rẹ́ ẹ̀kú pọ̀ ó sì rẹ̀ ní lúwẹ̀ẹ́ bí ìgbé yòó yìí obi asanaba dɔte zɔ ka ɔmori e, yiyi zɔ ama ko nyɛ rɔbi dịka ka bi o yɛ naa sisi kɛnɛ ka a ah, isi muhammad kan a ah, isi muhammad kan ire yɔ bi ta sallallahu alaihi wa sallam ire yɔ bi ta yɛ ni ko wuli ɔtɔ ɔtɔ. lọ́tí ọ̀tọ́ mọ̀rí ni abúrẹ̀ mọ́nà rẹ̀ dì ní ní ẹ̀ta ayọ̀ mọ̀ wọ̀jẹ́ ọmọ mímọ̀ mẹ́rin kò tẹ̀lé ìhàrí afẹ́mẹ́ ayọ̀ mìíràn ọmọdé òfin èyí náà mọ́nà nǹka àbí ìsọmọ́yára a máa tọ̀wẹ̀ òyẹ́ta ni enyi yọrọ onye ka ndị e enyi ka ya abanye ọmụri ya ya mba enyi ọtụtụ laasị atụle nwaanyị enyi dozi kiri ya amin amin amin and scientist josie satellite anaghị na-ajị ọmịrị aircraft anasị mi snapshot amin anasị si foto aircraft plane anyị plane na design aka oyi asabado na si foto iri nke na ba-ba-yi na dọzọ na sísọ fẹ foto jẹni satellite anaghị ọrịrị aircraft ọnọ na ama fi ùzọ̀mìrè yìí lèyí dọ́ṣọ́ fòtó ìjẹ́ kẹlẹ̀ ìdé èrè ka inú ùzọ̀mìrè yìí lèyí lọ́mọ sí fòtó àná ẹ̀yí ìdọ́nìyàn kẹkẹ ẹ̀yí àìrànà ẹ̀yí àìrànà jọlọ ń dẹ́ka káì ìdí ẹ̀yẹ ní ìzà àná ní ẹ̀yẹ òkú ẹ̀yẹ ìzà àná

eke n'onye èkéyì lónìí ní èkéyì ààyè ẹni ẹni ọkọ̀rúwọ̀ mọ̀rí yọ́ọ̀rù ọkọ̀rúwọ̀ mọ̀rí yọ́ọ̀rù ni lóòrò ọ̀ẹ́kẹ́yìn iye bányẹbányẹ lóòdàrú bàhírẹ̀ ọ̀ọ́dọ̀rú bàhírẹ̀ lọ́ọ̀bàgọ̀ lọ́ọ̀bàrẹ́ máa dáàdú iye tó ọ̀rọ̀ lórí ìdàdú iye tẹ́ ọmọ mẹ́kọ̀ọ́ mọ̀rí ọ̀kẹ́kẹ́ bàrá ìtumọ̀ أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أولي كاين كامل كامل شنينوه هني

lórí ẹkùn omori àwọn ọwọ́ bá ní òní ẹ̀ lọ́n tó mọ̀rí ti pàwọn kẹyẹ tó mọ̀rí wọ́n mọ̀ sí wẹ́mi كاك الحمد لله الذي جعله عذبا فراتا برحمته ولم يجعله ملحا أجاجا بذنوبنا وهذا ما نقول بابا كاك الحمد لله وانا كاك الحمد لله ما مريني jọjọlọ máa ní ẹni ìzé ọlùhúgbòmòrí ọgbọ́gbọ́ ọjọ́ mórí àbẹ́ẹ̀fẹ́ ọjà annamnalmá ìkùnlẹ̀ṣẹ́ ìháyí afẹ́láyé òmìnón omori kì sádánẹ́hẹ̀ mẹ́bàdọ́ àrùtọ̀mọ́kọ́ ọ̀dọ̀ àwọn ẹ̀ṣẹ́ ẹ̀fà àwọn ẹ̀ẹ́bà ọ̀ ẹ̀lọ́sì ni 80% rọ̀ ìrọ̀ṣẹ́ lọ́tún tó omori nìyí ìjọ wa kàrí ẹ̀rùn náà dọ̀rọ̀ náà dọ̀rọ̀ yà gbà á bẹ́ńdà bàbá àtàkì twenty percent of the world ọ̀dọ̀ ọ̀hún eighty percent of lọ́tún tó mú yìí ìní twenty percent tó náà ní ẹ̀ ìrẹ̀ ìrẹ̀ yìí jẹ̀ǹdùtọ́rọ̀ ilé àtà ọ̀dọ́dọ̀ wọn wà ọ̀rọ̀ wọn àmọ́ ìsọ́nù yóò wí ká ní ìhúra káàrí

ukamana na jenna na yesu pe mame eso e ana bisu pe ye yiwo na mari re kai kai ale o me re re ni o di n'omi, mi o wa láti ohun tó mọ̀ rí ní níbi yíye ṣe ẹ̀rẹ̀ náà mẹ̀rẹ̀ níyẹ ìtẹ́lẹ̀ ní dáàtà yíò ní kẹwàá káàmì kẹrẹ inómi inómi inómi inómi ẹ̀sìkọ̀ nà yán mẹ́ náà máa sí òkúnyàn bọ́ sí máa ṣọ́ ìfúfú tó ṣọ́ wá ti tẹ́yọ̀ ọ̀nà àánú ní ìkọlọ̀ yé ọmọ ọmọ náà ó sì inú gẹ́bẹ̀rì ọ̀n lẹ́bàrẹ̀ ìbẹ̀rù sàwọ̀ ó sì inú wọn náà ọ̀rẹ́ ọ̀n ọ̀rẹ́ kàwé ọ̀dà àwọn gbọ́ òórùn rẹ̀ gbọ́ òórùn rẹ̀ bí i ọmọ ìbẹ̀rù sàwọ̀ ẹ̀rọ kẹ́dẹ̀ àmì ìbílọ́lọ́sọ pọ̀ ọmọ mi ìbílọ́lọ́sọ pọ̀ ọmọ mi ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ náà ẹ̀ẹ́rẹ́ ẹ̀rọ àyàrá inú nínú òmùrí zaada idanan ẹ̀ṣẹ́dúrà bẹ̀ẹ̀tẹ̀ múrí ọ̀hún sílẹ̀ yìí tó هذا ló ṣe yẹ́ ẹ̀zàní pẹ̀lú hóòhù ní ìyìnmẹ̀ hóòrọ̀ ibi jẹ́ ẹ̀ اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فصل عليه سيف قامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر أرجو الكيد من أراد أن يكيدنا عليه وهو المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عيدنا عليه واجعل سوء من أرادنا بالسوء عيدا عليه برحمتك يا رحم الراهمين إنك لما تشاء قديم اللهم اجعل جمعنا هذا جمع مرهومة وتفرقنا من بعد تفرقا معصوما ولا تجعل فينا ولا منا نشقين ولا مهروما برحمتك يا رحم الراهمين إنك لما تشاء قديم ربنا ظلمنا أنفسنا وإن لم تكفل وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا المتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بارك اللهم يا من بير ملكوت كل شيء برحمتك يا ارحم الراحمين وألحقنا بالصالحين يا فعالا لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم